hello everyone welcome welcome to Tony Talks ẹ káàárọ̀ good morning ẹni tó ń pè ní Tọ́lání wọ́n jáde a lady called Tọ́lání wọ́n jáde was wá sọ̀rọ̀ nípa Àgbàlá Gabriel nǹkan táwọn rí àti nǹkan táwọn èèyàn ti tó ń sọ fún wọn tí wọ́n pè wọ́n tó ń inbox wọn fún nípa who is Àgbàlá Gabriel the pastor Gabriel tí wọ́n help àwọn um, maybe all this uh, Nollywood.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 mo ti sọ fún wa Nigeria kò lè tòrò Nigeria can never be great reason ni wípé àwa tá a wà nínú ẹ̀ the way we reason bá ṣe ń ronú ó yàtọ̀ bá ṣe ń ronú ní Nàìjíríà wa kò ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn tó kù ṣe ń ronú torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí Nàìjíríà wa torí bó ṣe rí yẹn mo ṣe fídíò lórí Àgbàlá Gabriel àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì kiri I saw the comments everywhere wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ̀ntì kiri <laughs> hmm. ẹ jọ̀ọ́ ṣé Tọ́lání ṣé Tọ́lání gba owó epo ni ṣémi ni mo ṣémi ni mo ṣé mo gba subsidy ni àbí èmi ni mo yọ subsidy ni àbí mo gba location tí mi ò ṣe ni àbí kí ló fà nàìjà ṣé mo gba location ni tí ó fi jẹ́ pé ẹ̀ ń bú èbú kiri enemy of progress enemy of kíní kan enemy of kíní kan enemy of progress enemy of progress enemy of progress ẹjọ progress wo ló wà nínú life Nàìjíríà tí mo fi jẹ́ enemy ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ là ń sọ fún yín ṣe rí àgbàlá Gabriel tí gbogbo yín ṣe bẹ́ẹ̀ ni pé Jésù Kristi yín yẹn hmm? àgbàlá Gabriel yes tí gbogbo yín gbé bí ẹni pé Jesus Christ dìde hmm? tó ń take advantage bad government ó ń take advantage system láti enrich pocket títí ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ á sọ̀rọ̀ àgbàlá Gabriel yẹ ó ní plan ó ní plan títí ẹ̀ Hmm? Àgbàlá Gabriel ní plan ó ní nǹkan tó ń plan pẹ̀lú life ẹ̀ pẹ̀lú future ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ní future nǹkan tó ń plan Àgbàlá Gabriel ń use àwọn èèyàn ni ó ń take advantage ìlú ó ń take advantage ìlú ìlú tí ò dáa ó ń enrich pocket ẹ̀ ni kò sí nǹkan kan tó jù yẹn náà lọ ṣé kò yẹ yín nígbà tí mo ṣe show ní last time tí mo ṣe chat lórí Àgbàlá Gabriel My inbox was full. Messages. Call me. Orúkọ mi ni or any. My name Mutu tún lori wá lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Èèyàn kankan ò kì pe wọn ò kì í wọn ò The only thing you can do for that country to be good again is otitoro truth. Nǹkan tí ẹ lè ṣe tí ẹ máa ń wá ìlọsíwájú ìlú nàìjíríà yín ẹ máa sòtítọ́ ọ̀rọ̀ no matter what ẹ má máa ṣe torí pé ẹ fẹ́ jẹ gbogbo yín sọra yín di bẹ́gà sórí ìgboro ẹ sọ àgbàlá Gabriel di Jesus Christ lórí owó tẹ́ ẹ̀ ń fún tí kìí ṣe pé ó ń ṣiṣẹ́ fún Gabriel di Jesus Christ tẹ́ ẹ̀ Nitori rí nítorí owó tí kò ṣiṣẹ́ fún tágbàlá Gabriel ò lágùn ṣiṣẹ́ mo gba course mo gba course mo gba messages mo gboríṣiríṣi lórí ọ̀nà Àgbàlá Gabriel èmi gan mo lanúlẹ̀ wọ́n ní à wọ́n ní kò máa ṣe èèyàn tẹ́ pé Sátọ́lá ní adúpẹ́ lọ́wọ́ yín tẹ̀tẹ̀ bá wa gbé wá síta kò ṣe èèyàn tẹ́ pé o àwọn èèyàn tó ti lọ síbẹ̀ tó ti gbé àwọn èèyàn lọ síbẹ̀ àwọn èèyàn tó ti lọ rí Àgbàlá Gabriel tágbàlá Gabriel yìí ignore wọn wọ́n ní tó bá ti rí ẹ̀ báyìí wọ́n ní bó ṣe welcome wọn wọ́n á rò ó máa rò bọ́ gift wá ni immediately the bá ti problem yín báyìí Àgbàlá Gabriel ẹ wo ẹ kó sì lọ nìkan tó ń ṣe fún wọn ẹ kó sì lọ ẹ kó sì lọ nìkan tó ń ṣe ẹ jọ̀ọ́ reason tí Àgbàlá Gabriel fi jẹ́ wípé ókè okay, sọ nínú fídíò ẹ̀ tó sọ lánàá ó ní pé tẹ́ bá sọ pé mo ní tíátà tẹ́ bá sọ pé àwọn celebrity nìkan ni mò ń ẹ nǹkan tó ti ṣe lélẹ̀ nǹkan tó lóun ti ṣe nípa Ọlọ́run ti bẹ́ẹ̀ kó àwọn ọmọ ogun ẹ jọ Gabriel Ọlọ́run ó ti bá ẹ kó àwọn múgùn ẹjọ tí wàá fi gùnkè tí wọ́n á bẹ́ẹ̀ bíùdì láìfẹ́ àti láìfẹ́ àwọn ọmọ ẹ̀ ọlọ́run ti bẹ́ẹ̀ ṣàwọn múgùn ẹjọ káàkiri tó jẹ́ wípé o ò gbọ́dọ̀ béèrè tó bá yàgàn wàá máa fi nǹkan bá wọn sọ̀rọ̀ ni nítorí pé nǹkan tó ń ṣe yìí kò wá látinú ẹ̀ ìwọ Àgbàlá Gabriel mo sọ fún ẹ ṣe rí àwọn míì gbéyàn lọ síbẹ̀ àwọn èèyàn pè mí lóríṣiríṣi wọ́n ní wọ́n gbá láìsàn wá sórí síbẹ̀ àwọn míì sùn síbẹ̀ wọ́n níbẹ̀ yẹn jìnnà gan o ibi tágbàlá Gabriel tó ti ń ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀yẹn wọ́n ló jìnnà tó débi pé tẹ bá dé Ìbàdàn wọ́n ní ẹ máa ẹ máa wọ mọ́tò ẹ máa lọ lọ lọ lọ lọ lọ lọ nínú gbó nínú gbó kìdí nínú gbó ló wà bó ṣe wà yẹn bẹ ṣe ń rí lórí kíní yẹn inú gbó burúkú ibẹ̀ ni e maa e wo moto e maa lo lo lo lo lo lo lo ninu gbo ninu gbo kidi ninu gbo lo wa bo se wa yen be se n ri lori kini yen inu gbo buruku ibe ni agbala Gabriel wà gbogbo ilẹ̀ tó wà ní àdúgbò yẹn làgbàlá Gabriel ti rà pátá Àgbàlá Gabriel ti acquire gbogbo lands tí ó wà ní adu gbogbo area yẹn Àgbàlá Gabriel ti rà tẹ́ bá radu wọ́n ní gbogbo ilẹ̀ ló ti rà pátá pátá pátá just because Àgbàlá Gabriel fẹ́ build life ti tiẹ̀ hey Nigeria, Nigeria, níbo là ń lọ ìgbà wo la fẹ́ gbọ́n ìgbà wo la fẹ́ gbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ti ẹ̀ fẹ́ béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ ṣé ẹ tí ìjókòó kẹ bèrè pé kí ló dé tó jẹ́ pé àwọn pastors ló máa ń lówó ní nàìjíríà pastor tó bá má aṣọ yọkan báyìí tó jáka aṣọ yọkan lóní tó bá fi bẹ̀rẹ̀ tó bá fi bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ tó máa láwọn ń pè àwọn yẹn ọlọ́run pè wọ́n yẹn ó máa di bílọ́níà ni kí ni ó fà iṣẹ́ wo ni wọ́n ń ṣe gangan tí wọ́n fi di bílọ́níà iṣẹ́ wo gangan ni wọ́n ń ṣe tó jẹ́ pé gbogbo ilẹ̀ ìlú àwọn náà yàn àpáyà ẹ̀ iṣẹ́ wo ni pastors ń ṣe ní nàìjíríà it's only happening in Nigeria o kò síbòmí lọ ti ń ṣẹlẹ̀ iṣẹ́ wo ni nàìjíríà iṣẹ́ wo ni àwọn pásítọ̀ wa máa ń sọ pé àwọn ṣe business wo ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi máa ń dolówó lẹ́nu pé afẹ́ṣe ọlọ́run pè wá business wo gangan ni àwọn pásítọ̀ nàìjíríà nàìjíríà pastors business wo ni wọ́n máa ń gbé kalẹ̀ tí wọ́n fi máa ń di olówó tí pé gbogbo nǹkan ni wọ́n máa kó jọ àbí ẹ̀ tíjọ́ kò kẹ́ bẹ́ẹ̀ then another question ni pé ṣé ẹ ti bèrè lọ́wọ́ ara yín pé bí nàìjíríà ṣe wà yẹn kò sí ìlú tí church ti pọ̀ tó nàìjíríà kí ló táyé nàìjíríà bàjẹ́ sí ju bó ṣe bàjẹ́ lọ kí ló dé tí ayé nàìjíríà tó ń bàjẹ́ sí the more tí church ti pọ̀ bẹ́ẹ̀ láyé nàìjíríà ṣe bàjẹ́ because nǹkan tẹ́ ẹ fọkàn sí kẹ máa worship àwọn èèyàn ó ti wà nínú brain ní ara ọ̀sà ara àṣà kí ló máa ń pè ara ọ̀sà yẹn system ara ọ̀sà kẹ máa yé ènìyàn kiri ó ti wà nínú brain ní ènìyàn kiri ó ti wà nínú brain ní kẹ máa hail àwọn èèyàn kẹ sọ àwọn èèyàn dọlọ́run ó ti wà nínú brain yín àwọn kan ti sọ pé ah she she jealous of Agbala Gabriel ẹjọ kí mo fẹ́ jealous Agbala Gabriel ò níṣẹ́ náà Agbala Gabriel ò níṣẹ́ kò níṣẹ́ fraud ní gbogbo nǹkan tó ń ṣe fraud ká gbà lọ́wọ́ Mary ká sọ di tiwa ẹ ti gbàgbé pé bí winners náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ wo winners lé ní gbogbo ilẹ̀ ayé gbogbo ilẹ̀ Nàìjíríà winners lónìí torí kini, torí pọ́lọ́hún pè é ẹ wá gbà lọ́wọ́ ilé ẹ gbà lọ́wọ́ ilé ẹ kó gbogbo ẹjọ́ ẹ wá do ní jet at the end of the day ẹ gbà lọ́wọ́ tàwọn èèyàn àwọn èèyàn tó rò ń jẹjẹ tó ń manage tí wọ́n sọ pé àwọn fẹ́ help èèyàn ẹ wá kó gbogbo ẹjọ́ ẹ wá sọ di títí ẹ wá máa ní pé ẹ ẹ ń ṣiṣẹ́ fọ́lọ́run Ọlọ́run ló pè yín àbí ẹjọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel pé ibo ló ti rí gbogbo owó tó fi ra gbogbo ilẹ̀ ìjọ yẹn níbo ló ti rí tẹ́yìn ò bá lè sòótọ́ kó sí nǹkan tẹ́nì kankan máa fẹ́ anybody ṣe gbogbo kọ́mẹ́ǹtì tẹ́ ń kọ́mẹ́ǹtì kiri tẹ́ ń pariwo kiri èkó kan mí ọlọ́run kò kàn mí tó bá ti jẹ́ pé òótọ́ ni mò ń sọ tí kì í ṣe pé mo gbowó lọ́wọ́ èèyàn kan wá rojọ́ àwọn èèyàn kan tiẹ̀ ní ń wá fèèmù náà jọ kí ni fèèmù ilé kí ló fẹ́ ṣe fèèmì kí ló fẹ́ ṣe fèèmì ẹ mọ̀ gbà tí mo ti sọ̀rọ̀ lórí Facebook ni mo ti sọ̀rọ̀ lórí Facebook tipẹ́ náà kí ni fèèmù fẹ́ ṣe mí gọ́gọ́ ti ṣe fídíò tí millions of people wò so kò ń ṣe fame kí ni Àgbàlá Gabriel fẹ́ offer ni because every little thing eh, lè sorrow. you and you don't want people that want to talk to talk that is the problem ẹ fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹ fẹ́ máa gáàgà àwọn èèyàn ni ẹ fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ yúrùrù Eh, máa comment Eh, máa comment abusive comment pípípípípí gbogbo time tí ẹ ń lò lórí comment kẹ máa bú àwọn èèyàn kiri kẹ máa bú àwọn èèyàn ee kíni kan kíni kan enemy of progress yẹn ẹ ṣáné ẹnájì yín sọ̀rọ̀ nàìjíríà kí nàìjíríà ti ẹ̀ bẹ́tà káyé yín má bàjẹ́ kẹ́ má mú láì fún yín kẹ́ má gbé sórí pásítọ̀ everybody àtẹ́ tó wáyé ni ṣàgbàlá Gabriel hustle fowó ni ṣọ́pọ̀ apá ṣiṣẹ́ ni ẹ̀ṣẹ̀ ló try kí nìkan tó ṣe tó fi try báwo ni Àgbàlá Gabriel ṣe make life easy fáwọn èèyàn Àgbàlá Gabriel is fighting for his own life gbogbo gbogbo ilẹ̀ gbogbo ilẹ̀ tó wà ní Ìbàdàn ló ti rà tán ṣé orúkọ yín ló fi rà ní àbórúkọ àwọn tó ń dáwó orúkọ rẹ̀ ló fi rà náà àbí ẹ ọdá sáà nìkan tí mò ń sọ ni orúkọ rẹ̀ ló fi kó gbogbo ilẹ̀ gbogbo property tó ń kó jọ orúkọ ẹ̀ ló fi ń kó jọ tó bá di lọ́la pápò lágbélé bẹ̀rẹ̀ bá ní òun òṣìṣẹ́ àrítì mọ̀ ẹjọ́ ta ló máa béèrè ilẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ béèrè lọ́wọ́ yín ni o tó bá di lọ́la tí Àgbàlá Gabriel bá disappear tí òṣìṣẹ́ àrítì mọ̀ ta lẹni tó máa wá béèrè ilẹ̀ lọ́wọ́ ẹ̀ pé àwọn ilẹ̀ tó ti kó dà ṣé òun ló nílẹ̀ ṣé òun ló ṣiṣẹ́ fowó yẹn ni àbí accountability dà kò account for anything náà ó ní láti wà accountable fún gbogbo nǹkan tó ń ṣe